ó dàbí ìjọba Buhari ó jẹ́ fáwọn Fúlàní nìkan kò jẹ́ lórí Nàìjíríà tó bá jẹ́ lórí Nàìjíríà ni á fẹ́fọ̀ gbogbo wa bẹ̀tẹ̀ àwọn Fúlàní ló dàbí pé ó jọba lé lórí wọ́n yáwó ń bí lẹ́ni wọ́n yáwó ń bí lọ́la àwọn náà ń pín fún gbogbo ẹ̀ lákúkú ń rí ká gbogbo ẹ̀ là ń rí wò àwọn náà ń pín fún àwọn ní màlúù àwọn ló ń fún ó wá yáǹsì Boko Haram tó wéèsì àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ skul òkè ń bo ni ilé àwọn àgbà tán náà ń padà bọ̀ wọ́n ṣe mú ilé àdání ń bo náà fi ilé àsí àwọn ọmọkọ́mọ ọmọ gọ́tà ọmọ inú igbó tán gbé wá kí làwọn yẹn ọmọ tí kìnìún bá bí kí ni ó jọ wá kó àwọn rádaràda wá ń sìn wọ́n náà ronú níbo náà kúra ni ẹ àgbà tó ń bọ̀ ń sìn àwọn ọmọ ọlọ́mọ tó kó lọ láti skul wọ́n ṣe kó gbogbo wọn dání wá kọ́ ní àwọn ti ronú o ọmọ ọlọ́mọ táwọn kó lọ o àwọn ọmọ yẹn rèé buhari wá ní àwa gbọ́ pé àwa gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ẹ́ dáríjì àwọn boko haram tó ronú pàwàdà fáìn ọlọ́run ní ká ọlọ́run gan sọ pé ọlọ́run gan fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe ìrònú pìwàdà bíbélì kan sọ pé ìbá ṣe pé ìwọ sàmì ẹ̀ṣẹ̀ oníta ni ìbá dúró gbogbo wa la lẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ tó wá ti jẹ́ pé òun fẹ́ dáríjì boko haram ìtìsú ẹ̀ bẹ́ẹ̀ kí ni Kánú ṣe ṣọ́pàyàn ni kí ni Ìgbòho ṣe ṣọ́pàyàn ni òde káwọn wọ̀nyẹn kó fi wọ́n lẹ̀ ẹ lọ lé Ìgbòho ń sìn ẹ pa àwọn èèyàn ẹ ẹ wá lẹ fẹ́ fi Boko Haram múlẹ̀ there is God o. Oh. nígbà tí àwọn kan ti pààyàn pààyàn tẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ tí ò lóǹkà wọ́n pọkùnrin wọ́n pọkùnrin wọ́n pọ ọmọdé wọ́n pọ ọmọ ẹ̀jẹ̀ wọ́n wá sọ pé wọn ò ṣe mọ́ ìjọba wa lóun fẹ́ fún wọn lóṣù mẹ́fà kí lóṣù mẹ́fà yìí kí náà fẹ́ fi ṣe ṣé ẹni tó bá jẹ́ pé àwọn ọmọ ìjọba náà Boko Haram pa tán wá rí wọn tán wá sọ pé wọn ò ṣe ṣé ìjọba wa lóun fi wọn lẹ̀ irú àwọn yẹn ó wù mí kí ìjọba kó wọn síbì kan kán máa ṣiṣẹ́ fún ìlú bóyá ká dé akọ fún ìlú irú Sunday Igboho kò ṣẹ̀ ẹ̀ ẹ̀ dìtẹ́ni ẹ̀ ẹ̀ Nnamdi kò ṣẹ̀ ẹ̀ dìtẹ́ni ẹ̀ boko haram tó wáṣẹ tó pa èèyàn tẹjẹ ti ṣàn lọ́wọ́ wọn ẹ fẹ́ free wọn irú ìjọba wo la ní. ẹ jẹ́ pé jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ní nàìjíríà ẹ̀ àbára wa sòótọ́ ọ̀rọ̀ ibi tá a ti bá wa sòótọ́ ọ̀rọ̀ ló kó bá wa àlóòótọ́ àwọn boko haram tó ti pa èèyàn pàpàpàpà tẹjẹ ti kún owó wọn ẹ lè fẹ́ fún wọn wọn ni wọn ò ṣe mọ́ ẹ lè fẹ́ fẹ́ fún wọn lóṣù mẹ́fà ṣóṣù mẹ́fà iná fẹ́ fi ronú náà tún welcome wọn ní gómìnà ibi tó ti kó wọn wọ́n tún welcome wọn ọmọ irú ọmọ tá ń gbébọn kí ló fẹ́ ṣe tọ́ọ̀gì kan ló máa dání àbí boko boko gan kan ló máa dání ọlọ́run aṣáánú wa nàìjíríà ẹ wo wọ́n sọ níwùsì ẹ tán bá sọ pé èèyàn kú èèyàn bá kú èèyàn fifty á kú ṣé nàìjíríà la wà yẹn àbí kọ́ lọ́ọ́ ṣàánú wa. nǹkan tí èmi rí pẹ̀lú ọ̀rọ̀ amnesty pro ẹ̀ eh, whatever ìdáríjì tó ń fẹ́ fún àwọn boko haram ni pé kì í ṣe alákọ̀ọ́kọ́ tó máa ṣe nìyẹn wọ́n ti kọ́ kó àwọn kan náà bẹ́ẹ̀rì tán dáríjì wọn tán kó wọn lọ sílùú tán lọ trail lọ around but nǹkan tá à ń sọ yìí kò sí nǹkan tó ràn nínú pé kán dáríjì wọn àbí kán má dáríjì wọn bọ́ ó ti bọ́ sí sáìdì kan jù ìtorí jẹ́ kán jẹ́ haúsá nìkan gbogbo ìdáríjì yẹn ṣe ń wá ló ṣe ń wá àwọn ọ̀dà pàtó ń ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí ọ̀hún fún ọ ní ìdáríjì àwọn ọmọ Sunday Igboho tán lọ kó kí ni ẹ̀ṣẹ̀ wọn ṣán pààyàn ni ọ̀hún pààyàn ọ̀ṣẹ́ nìtìnnà wọn ti wọn mọ́lé wọ́n ṣe ìjà wọ́n ṣe àti wọ́n ṣe ọ̀dà wọ́n ṣe tún wọ́n lẹ̀ recently ni tí mi ìbá ṣe tí mi ìbá ṣe mistake wọ́n gbogbo ìtàn sọ yìí ó ti bọ́ sáwùsà torí ẹ̀nà yẹn ń ṣe dáríjì ọ̀nà dáríjì tán bá dáríjì wọn náà ṣé wọn ò ní padà sínú system tó ti kúrò ṣe bí nǹkan kan náà sọ fún wọn tẹ́lẹ̀ kan tó wọnú ẹ̀ àbí ṣe bí nǹkan kan náà fi bẹ̀rẹ̀ kó Boko Haram àwọn kan ló bẹ̀rẹ̀ Boko Haram náà àwọn tó dẹ̀ tán bẹ̀rẹ̀ náà wọ́n sì wà nú ẹ̀ wọn ò tí ì jáwọ́ so àwọn tán wá káwọ́ sókè yìí náà tán bá fi wọ́n lẹ̀ náà wọ́n sì máa brain wash wọn láti padà sínú system tá à ń sọ yìí náà ni so it's as good pé torí kan jẹ́ haúsá náà ṣe ń dáríjì wọn tó bá máa dáríjì gbogbo àwọn àwọn táwọn sọ kọ́ dáríjì àwọn other part of the country náà kó má jẹ́ pé haúsá nìkan kì í ṣe haúsá nìkan ló ní nàìjíríà nàìjíríà belongs to all of us kì í ṣe àwọn nìkan nǹkan tèmi rí sí nìyẹn. gẹ́gẹ́ bí nǹkan tí à ń gbọ́ nílùú wípé àwọn tí wọ́n jẹ́ boko haram tí wọ́n ń pa àwọn èèyàn láìṣẹ̀ láìrò tí wọ́n tí wọ́n wá sọ pé àwọn ti da ìbọn ọwọ́ àwọn sílẹ̀ wípé àwọn ò pààyàn mọ́ ìgbà tí wọ́n tó wá sọ pé àwọn ò pààyàn mọ́ wọ́n wá ní wọ́n máa kó wọn sí wọ́n máa kọ́kọ́ lọ kọ́kọ́ lọ tọ́jú wọn ná kó tó di pé wọ́n máa dá wọn padà sáàárín ìlú kí ni èrò tí a lérò yìí kó máa ṣẹlẹ̀ wípé ẹni tí ó ti ń hu ìwà kan tẹ́lẹ̀ tó jẹ́ pé kì í ṣe wípé ẹnìkan ló rán wọn tí wọ́n wá mú wọn tán tí wọ́n á sọ pé àwọn fẹ́ kó wọn sáàárín ìlú irú ìwà wo lẹ rò pé wọ́n lè hù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn torí pé àwọn tí wọ́n lọ ń pa tí wọ́n sọ pé àwọn ń da màálù ni àwọn ń ṣe kinní kan ni ǹjẹ́ ẹ lérò wípé a máa nísinmi nílùú yìí a lè nísinmi torí pé kò sẹ́ni tó ràn wọ́n pé kí wọ́n máa dédé lọ pààyàn wọ́n kàn dédé lọ ń pààyàn ẹ wá ní now wọ́n máa tírèèni wọn tó bá di bí oṣù mẹ́fà wọ́n máa kó wọn padà sí àárín ìlú ṣé ajá tí ó ń jẹ ìgbẹ́ ǹjẹ́ ẹ lérò pé ó lè fi ìgbẹ́ yẹn lẹ̀ ipe òun ò ní jẹ mọ́ ẹ ẹ ṣàánú wa nílùú yìí o ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n pààyàn wọ́n ń tì wọ́n mọ́lé wọ́n lọ mú wọn àwọn tí wọ́n wá ti pa ìmọye èèyàn tí wọ́n wá sọ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ lọ tírénì wọn kí ni irú tírénì tí wọ́n fẹ́ fún wọn fún dindi oṣù mẹ́fà kẹ́ tí wọ́n kó wọn wọlé tì wá á jẹ́ pé ẹ fẹ́ràn wa ẹ fẹ́ pa wá pátápátá nìyẹn o. nǹkan tí mo fẹ́ sọ ju pé lórí pé wọ́n máa kó àwọn Boko Haram padà sínú ìlú pé bí wọ́n máa tọ́ bọ̀wé wọ́n máa tọ́ bọ̀wé àbí whatever pé láàrin six months wọ́n máa fi wọ́n lẹ̀ padà sáàrin ìlú ṣe mọ̀ pé àwọn tẹ ní wọ́n máa kó padà sínú ìlú pọ̀ máa tọ́ bọ̀ wé ṣé mo pé àmọ̀ nǹkan tó wà nù wọn àmọ̀ nǹkan tó ń gbé nù wọn àmọ̀ mission wọn but mo ní ọ̀rọ̀ púpọ̀ tí mo lè sọ ju pé àwọn aṣíwájú àwọn tọ́jọ́ ọ̀gá wa tọ́jọ́ bí àwọn bàbá wa àwọn náà máa lè sọ̀rọ̀ sí àárín yẹn torí àwa sì ọmọdé làwa jẹ́ bọ̀ bóyá ń ṣẹlẹ̀ lù náà kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ because nísì ọmọ ní ẹ̀ wọ́n kọ́ àwọn ọmọ fourteen bí kan táwọn máa gbọ́n sọ̀mọ́ náà lè lè sí twenty twenty tó kù nǹkan bọ́ná kó wọn sí ṣe understand gbogbo àwọn ọmọ tó dẹ̀ ń kó ẹran sí àmọ́ tó máa jẹ́ olórí wa ní ìlú ìlẹ́yìn wa ọ̀la ṣe understand bọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà nǹkan tá a máa sọ ni pé ẹ jọ àwọn ìjọba àwọn ọ̀gá wa àwọn bàbá wa la máa bẹ̀ àwọn náà máa ṣe àtúnṣe ní àárín yẹn tó bá ṣe àdájọ́ ọmọdé náà pé káwọn náà kàn support wọn ká back wọn up ni. nǹkan tí èmi rí sí ọ̀rọ̀ yìí ni pé number one wọn kọ́ máa kó àwọn boko haram kọ́ máa kó wọn wá sí àárín ìlú o because bí ọ̀rọ̀ àwọn yorùbá tó máa ń sọ yìí pé kò lè tán lára ọmọọba kó má kú dànsákì tí wọ́n bá kó wọn wá tí wọ́n bá tẹ̀ sọ yìí pé ẹ àwọn fẹ́ farabalẹ̀ wọ́n máa farabalẹ̀ yìí pé wọ́n farabalẹ̀ ọkọ̀ rọ́jú bóyá a month tí wọ́n bá máa tún bẹ̀rẹ̀ báyìí wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ pa èkó ọ̀run pátápátá ni wọ́n fẹ́ pa wọ́n fẹ́ ẹ̀hẹ́ wọ́n máa pa àwọn ọ̀run pátápátá wọ́n máa pa everybody ni so kí wọ́n má tẹ̀ kọ́ má try ẹ̀ àtọ̀ kọ́ má try ẹ̀ o kọ́ má try ẹ̀ bí ẹranko ni ẹran bí kéèyàn kéèyàn máa pe ẹranko láàrin èèyàn òun ni wọ́n. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀ ń béèrè ní ọwọ́ mi èmi rí i pé ọ̀rọ̀ yẹn kò ń ṣe nǹkan tí ẹ pé ó yẹ kí ìjọba fi ojú fò torí bí wọ́n ṣe wà yẹn wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ jàǹbá sí ìlú so fún ìdí èyí ó yẹ kí ìjọba kọ́ ronú jinlẹ̀ o ọ̀daràn lọ́daràn wọn máa jẹ́ o ọ̀daràn ni ọ̀daràn wọn máa jẹ́ kò sí nǹkan tá a lè fi wé bọ́n bá lọ tó máa fi wọ́n lẹ̀ wọ́n sì tún ń padà bọ̀ ibi tá a tún wá lè gbọ́dọ̀ ṣọ́ra lórí ẹ̀ ni pé wọ́n á tún wá kó wàhálà báwọn tó bá kù tó bá lọ bá láàrin ìlú wọ́n á kó wàhálà sọ́kàn wọn kò ń tán lára ọmọ ọba kó má kú dánsákì o wọ́n á ṣe jàǹbá fún wa nú ìlú ooru náà máa dáná sun gbogbo ilé o ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa o. ọ̀rọ̀ Boko Haram yẹn tí wọ́n sọ pé wọ́n ti ṣe é ṣe kí a dáríjì wọ́n yẹn ẹ́ ó dáa bẹ́ẹ̀ a lè dáríjì wọ́n bọ́tí gbogbo àwọn èèyàn tí wọ́n pa tẹ́lẹ̀ yẹn kí la máa ṣe sí nǹkan tí mo fẹ́ kíjọba kí wọ́n dá a lóhùn nìyẹn torí àwọn wo ó yẹ pé kí wọ́n wá prisoners wo, they supposed to be a prisoner kí n sọ yorùbá pẹ̀lú english kó ṣe pé kẹ́yìn èèyàn èèyàn máa pa àwọn èèyàn pa àwọn èèyàn pé kí wọ́n di pé kí wọ́n dáríjì wọ́n àwọn tí wọ́n pa yẹn ń kọ́ àwọn fámìlì àwọn ọmọ ọ̀hún ń kọ́ kí la máa ṣe sí wọn kí ni ìjọba máa ṣe sí wọn ṣe ti gbọ́ tí wọ́n bá ti padà kí ni ìwà wọn lọ́la ní nàìjíríà ṣé ìlọsíwájú ni àbí ìlọsẹ́yìn ẹni tó pa èèyàn kọ́ àmọ́ ìdájú tí wọ́n dá fún wọn ẹni tó pa èèyàn tó ju one million one five hundred two hundred fifty fifty lọ kí kí ni ìdájọ́ fún wọn fún wọn àwọn ìjọba tí wọ́n àwọn tó wà tó ń sponsor wọn ó ní pé ká dáríjì wọn àmọ́ dáríjì wọn o bọ̀dì kò tí ì tọ́.